أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم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 لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم ẹ ò ní dé ìpele ire ṣíṣe tí ó tọ́ títí tí ẹ fi ná nínú nǹkan tí ẹ ní ìfẹ́ sí ohun yòówù tí ẹ bá sì ná dájúdájú ọlọ́run bá mọ̀ nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀. ní ààyè kan nígbà tí Hazrat Masih Maud alayhi salatu wasalam tí wọ́n yàn nana ẹsẹ̀ yìí wọ́n sọ wípé ire tí ń gbéni dépò ìgbàlà ẹ ò ní láéláé rí dé ipò ìrètí gbéni dé inú ìgbàlà títí tí yóò fi di pé ẹ ná owó tí ẹ nífẹ̀ẹ́ sí ẹ sì ná nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ ní ojú ọ̀nà ọlọ́run ọba Allah wọ́n tẹ̀síwájú wípé ẹ ò ní láéláé ipò èrè lótìtọ́ láì wípé ẹ ná nínú ohun ìní yín nítorí nínú nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ láti lè bá a ṣe àánú ọmọ aráyé báyìí ló fi jẹ́ pé ọlọ́run ọba aláàtìrin kékeré mọ́ ìṣe ìjùsílẹ̀ owó ó sì jẹ́ kí rírì rẹ̀ kí ó tẹ̀wọ̀n kó tẹ̀wọ̀n débi wípé ó jẹ́ kí ó yé ni wípé iṣẹ́ rere eléyìí tí ọlọ́run bá yóò ní ìyọ́nú sí lórí gbèdéke wípé èèyàn ṣe ìgbìyànjú ọ̀hún láti lè ba èèyàn ní àníyàn yìí pé òun fẹ́ ṣe láti rí ìyọ́nú ọlọ́run ọba ìgbà tí yóò wá jẹ́ ire lódodo òun náà ni nígbà tí èèyàn bá ṣe ìjúsílẹ̀ nǹkan ọ̀hún tí ènìyàn nífẹ̀ẹ́ sí jùlọ nítorí ọlọ́run ọba láti ṣe ìtọ́jú ọmọ aráyé láti bọ́ ọmọ aráyé kẹ́dùn eléyìí sì ní múni dé ipò ìgbàlà. Ní ààyè mìíràn wọ́n sọ wípé kì í ṣe ire wípé bí màálù ẹnìkan bá ń ṣàárẹ̀ tí ó wá jẹ́ pé kò sí ìrètí pé wọn yóò lè dóòlà rẹ̀ nígbà náà ló wá sọ wípé ẹjẹ́ àfiṣèjì sílẹ̀ lójú ọ̀nà Ọlọ́run àbí kí aláìníkan kí ó wá tọrọ. kí ènìyàn wá fún ní àwọn búrẹ́dì tó ti pẹ́ nílé eléyìí tí ó jẹ́ pé wọn ò ní jẹ nínú ilé mọ́ gbogbo àwọn èyí wọn ò kú láǹfààní fúnra wọn náà tẹ́lẹ̀ owó tí rí ìtẹ́wọ́gbà lójú ọ̀nà ọlọ́run ọba òun náà ni èyí tí ènìyàn bá ní ìfẹ́ sí nígbà tí n bá fi ṣe ìjùsílẹ̀ ọ̀hún láti lè bá gé láti lè bá rí ìyọ́nú ọlọ́run ọba òun ni ìjùsílẹ̀ òun yóò ṣe wá eléyìí sì ni iṣẹ́ rere lódodo eléyìí ni nǹkan tí ènìyàn fi lè mọ bí ènìyàn ṣe ní ìbẹnikẹ́dùn ọmọ aráyé tó lára eléyìí òun ni a ṣe ń mọ bóyá ọkàn wa ó ní ìfẹ́ ó sì ní ìbẹnikẹ́dùn fún ọmọ aráyé àti pé kí ni ìwúrí àti kí ni ìtara tí a ní láti lè ṣe ìfarajìn fún ẹ̀sìn ọlọ́run lẹ́yìn náá Hadrat Akdas Masih Maud tó sọ ní àyè mìíràn yìí pé ọmọ ènìyàn nífẹ̀ẹ́ ohun owó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nílé ayé ń bí lára eléyìí òun ni ó tó jẹ́ pé nínú ìtú àlá náà ohun kan tí ó wà ní àkọsílẹ̀ ni pé bí ènìyàn bá rí i pé wọ́n yọ ẹ̀dọ̀ òun fún ẹlòmíràn ohun tí ó ń tọ́ka sí náà ni owó ohun tí ó ní ìtọ́ka sí ni ọ̀rọ̀ èyí ni ó fà tó fi jẹ́ wípé láti lè rí ìpáyọ̀ ọlọ́run ọba àti ìgbàgbọ́ òdodo òní ọlọ́run ṣe sọ yìí lantana olùbẹ̀rẹ̀ hata tó ń fi kó mímọ́ tó ṣe bóun ẹ ní dé ìpele ìrètí ó lékè lódodo títí tí ẹ ò fi ná nínú nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jù lọ. nítorí pé láti ní ìbánikẹ́dùn ọmọ aráyé àwọn ẹ̀dá ọlọ́run ọba yóò pèpè fún kí èèyàn ná nínú ohun ọrọ̀ rẹ̀ àti pé ìbẹnukẹ́dùn ọmọ aráyé àti àwọn ẹ̀dùn olúwa ó jẹ́ apá kejì nínú ìgbàgbọ́ eléyìí tí ìgbàgbọ́ ò ṣe ní pegedé títí tí èèyàn yóò ṣe ní nígbà tí ènìyàn bá ti wá ná ní ará kí ó lè bá kí ó fi nǹkan tí ò nífẹ̀ẹ́ sí kí ó fi jìn láti lè bá ṣe àǹfààní fún ará láti lè bá a ṣàǹfààní fún ọmọ aráyé oní ṣíṣe kókó kí èèyàn ṣe ìgbìyànjú kí èèyàn ṣe ìjùsílẹ̀ báyìí ẹsẹ̀ yìí tí wàá ṣe láǹtàná lèlúbírọ̀ hàtà tó ń fi kó mọ́tò hebron ó ní ìtọ́ka sí ọ̀kùnrin yìí kan náà lára bẹ́ẹ̀ kí ènìyàn ṣe ìjùsílẹ̀ ohun ọ̀rọ̀ ìní ẹni lójú ọ̀nà ọlọ́run ọba ó ní ìpele tirẹ̀ tí ó ga fún ìlọsíwájú àti ire àti rí ìpele tí ó ga jùlọ nípa ti Abubakar radiyallahu anhu lóbi wípé nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi sọ̀lá ń pèpè fún ìjì sílẹ̀ ó sì kó ohun gbogbo nǹkan tí ó ń bẹ nínú ilé wọn láti fi ṣe ìjì ní ṣókí eléyìí ni eléyìí ni àwọn ìpele tí ń bẹ fún kí èèyàn ṣe ìjì ohun ìní rẹ̀ eléyìí tí ènìyàn ní ìfẹ́ sí jùlọ ìpele tí ó sì àpẹẹrẹ tí ó sì lékè jùlọ eléyìí tí Hazrat Masih Maud alayhi salatu wasalam ní tọ́ka sí òun náà ni èyí tí Hazrat Abubakar Siddiq radiyallahu anhu fi lọ́lẹ̀ àti pé àwọn sábẹ́ yòókù náà wọ́n tẹ̀síwájú lórí ìjùsílẹ̀ báyìí ní ibi tí ìpè oníkálukú wọn dé. lẹ́yìn náà a tó rí nígbà sànmọ́nì Hazrat Masih Maud alayhi salatu wasalam wípé àwọn ìgbìyànjú láti ṣe àmúpé ohun àfojúsùn wọn eléyìí tí ó dìrọ̀ mọ́ ètò ìwéká àti ìpolongo ẹ̀sìn Islam àpẹẹrẹ tí ó lékè jùlọ òun ni èyí tí Hadrat Hakim Maulana Nuruddin Khalifat Masih kìíní fi lọ́lẹ̀ lára bẹ́ẹ̀ Hadrat Masih Maud alayhi salatu wasalam fúnra wọn náà wọ́n kọ ránṣẹ́ sí adrat masih maud alayhi salatu wasalam tí adrat masih maud alayhi salatu wasalam na tí wọ́n sì ní ìtọ́ka sí pé wọ́n kọ sí wọn báyìí pé mo fi ohun gbogbo gìn fún yín ohun tó bá jẹ́ tèmi kìí ṣe ti èmi tí yín ní í ṣe ìrìn tí ẹ atọ́nisọ́nà afinimọ̀nà mi mò ń sọ lódodo yìí pé bí a bá fi ohun gbogbo mi jìn lójú ọ̀nà ẹ̀sìn ìgbà wọn gan ni mo tó rí àǹfààní ohun àfojúsùn ìgbésí ayé mi lẹ́yìn èyí wọ́n tẹ̀síwájú pé ìbáṣepọ̀ mi pẹ̀lú yín ó dà gẹ́gẹ́ bíi ti Umar Farouk mo ìṣetán láti fi ohun gbogbo jìn lójú ọ̀nà yìí nítorí náà ẹ ṣe ní àdúrà kí n papòdà nípò Siddiq olódodo. báyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí adratmasi maud aleyhisalatu salam náà wà tí wọ́n ṣe ìgbìyànjú tí wọ́n ṣe ìjùsílẹ̀ lórí ibi tí ìkápá oníkálukú wọn mọ wọ́n wá ṣe àwọn ìgbìyànjú ọ̀hún débi pé aratun sí muhammad alayhi salatu wasalam wa wí pé a máa jọ wọ́n lójú lọ́pọ̀lọpọ̀ a máa jọ mí lójú lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo bá rí bí wọ́n ṣe ń ṣe àwọn èjì sílẹ̀ yìí kí ni nǹkan tí ó fà á tí wọ́n ṣe ń ṣe àwọn èjì sílẹ̀ yìí láti lè bá a de alánàṣe àwọn ohun àgbédìde ohun àfojúsùn àgbédìde aratun sí muhammad wasalam ni eléyìí tí í ṣe ìtànká islam nítorí pé wọ́n ní ìbánikẹ́dùn ọmọ aráyé ni òun náà ni ó fà á tí wọ́n ṣe tó fi jẹ́ pé wọ́n wọ inú ìjọ ọmọ ọ̀dọ̀ rere òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n sì tẹ̀síwájú láti máa ṣe àwọn ìjùsílẹ̀ báyìí wọ́n ṣe báyìí láti ṣe àmúpè ìtọ́sọ́nà fọmọ aráyé eléyìí sì ni ìwúrí tí wọ́n fi lọ́lẹ̀ fún àwọn nípa ìjùsílẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ìjọ tó fi jẹ́ pé lẹ́yìn àdúrátùmọ̀sí Maud alayhi salatu wasalam pẹ̀lú ó ní Ọlọ́run bá ti ṣe ojúrere yìí ní gbogbo àsìkò àwọn khulafa kọ̀ọ̀kan àwọn khalifa kọ̀ọ̀kan láti ṣe àgbédìde àwọn ènìyàn tí wọ́n ní irú ẹ̀mí ìfẹ̀míjìn báyìí ìṣe ìjùsílẹ̀ báyìí àwọn tí ó jẹ́ pé wọn yóò ṣe ìjùsílẹ̀ wọn yóò fi nǹkan tí àwọn fúnra wọn tí wọ́n nífẹ̀ẹ́ sí wọn yóò fi tì sẹ́yìn wọ́n á sì tẹ̀síwájú láti máa ṣe ìjùsílẹ̀ léraléra nínú wọn ó ní àwọn Ahmadi ọjọ́ pípẹ́ àti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ náà pẹ̀lú màá máa ba àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan ní ṣókí báyìí ní kútúbà ti ọjọ́ ìní tí í ṣe kútúbà kínní nínú oṣù kínní a máa wà fún ìkéde ọdún tuntun wakfu jadid Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu fi ìpìlọ́lẹ̀ àgbékalẹ̀ yìí ní ọdún 1957 láti ṣe ètò tarbiya àti tablig fún àwọn ará ìgbèríko. ní ìpilẹ̀ṣẹ̀ ìgbìyànjú yìí wà ó mọ ní ti ilẹ̀ Pakistan nìkan lẹ́yìn èyí nígbà khilafa kẹrin. nígbà khilafa kẹrin o ni a jẹ́ kí ó gbòòrò síwájú sí i tí ó sì tàn ká gbogbo orílẹ̀ ayé ìjùsílẹ̀ yìí tí ó ń bẹ fún àwọn tí ó ń wá láti àwọn orílẹ̀ òrókè wọ́n jẹ́ àwọn tí a máa ná ní àwọn ilẹ̀ adúláwọ̀ fún tablig fún tàrbíyà àti tablik gẹ́gẹ́ bí àjọ khalifatuma sí ìkẹrin bí wọ́n ṣe fi ìlànà lọ́lẹ̀ eléyìí sì ni ìlànà tí ó sì tún lọ títí di àsìkò yìí pẹ̀lú àwọn owó tí ń bá wọlé lórí àgbékalẹ̀ yìí òun ni a máa ná ní ilẹ̀ adúláwọ̀ àti àwọn orílẹ̀ tí wọn ò tí ì gbégbá orókè báyìí pẹ̀lú ojúre ọlọ́run ọba àwọn ọmọ jẹ̀mọ́ wọn máa fi tìwúrí tọ̀yàyà kópa nínú ìjùsílẹ̀ báyìí ṣùgbọ́n kò túmọ̀ sí pé àwọn tí wọ́n wà ní ilẹ̀ adúláwọ̀ àbí àwọn tí wọ́n wà nílẹ̀ tí ò tí ì gbégbá orókè wọn ò kópa nínú eléyìí rárá kò rí bẹ́ẹ̀ bí ó ṣe pé ìjùsílẹ̀ àwọn ẹni yìí pẹ̀lú ní òdiwọ̀n ibi tí oníkálukú wọn tí ìkápá wọn mọ ó tọ́ ó pèpè fún ìgbóríyìn fún ṣùgbọ́n tí ó fojú hàn náà ni pé ọ̀pọ̀ àwọn ìjùsílẹ̀ ọ̀hún àwọn nǹkan tí ó bá ṣẹ́kù nínú àwọn ìjùsílẹ̀ ọ̀hún ọ̀hún ni wọ́n máa wá láti àwọn orílẹ̀ òrókè àwọn tí wọ́n ń ṣe ìjùsílẹ̀ yìí wọ́n mọ àmọ̀dájú nípa ọ̀rọ̀ tí ó wá láti ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n yànnàná látàrí hadith kudusi wọ́n sọ wípé ọlọ́run bá wípé ìrẹ ọmọ ádámà fi ọ̀rọ̀ rẹ sí ọ̀dọ̀ mi kí o sì jẹ́ kọ́kàn rẹ ó balẹ̀ má ṣe ò ní ní ìfòyà yìí pé iná ń bọ̀ wá jó o àbí ó ń bọ̀ wá re ó ń bọ̀ wá tẹ̀rì omi àbí bóyá olè kan ń bọ̀ wá ohun tí o bá kó sọ́dọ̀ mi màá kó gbogbo ẹ̀ fún ọ ní àmúpé ní àsìkò tí ní ọjọ́ ọ̀hún tí ó nílò rẹ̀ jùlọ báyìí ló fi jẹ́ pé àwọn ìjùsílẹ̀ tí èèyàn bá ṣe lójú ọ̀nà ọlọ́run ọba kò ní ṣàǹfààní fúnni nílé ayé yìí nìkan bí ó ṣe yí pé ní ọjọ́ ìgbèǹde pẹ̀lú lẹ́yìn ìgbà tí ènìyàn bá papòdà á tún máa ṣàǹfààní fúnni ọlọ́run bá ti sọ nínú àlùkùránì yìí pé wọ́n máa tún fi kú wọ́n máa tún fi kú min khairin يوفى إليكم وأنتم لا تظلمون وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون ohun yòówù tí ẹ bá ná nínú ohun ọ̀rọ̀ yín yóò di ohun adápadà fún yín ní àmọ́ pé bẹ́ẹ̀ sì ni ìwà ìbàjẹ́ kan ò ní jẹ́ tiyín láéláé báyìí nígbà tí ọlọ́run bá ti ṣe májẹ̀mú ọlọ́run bá máa mú májẹ̀mú rẹ̀ ṣe tí a sì ń rí àmọ̀dájú eléyìí à ń rí àpẹẹrẹ eléyìí ní ilé ayé ń bí kí ọmọnìyàn lè ní àmọ̀dájú pé ọlọ́run wípé wọn yóò jèrè àánú ọlọ́run ọba ní ọjọ́ ìgbéǹde kò dà gẹ́gẹ́ bí àwọn ohun àgbékalẹ̀ ilé ayé tó jẹ́ pé èèyàn yóò fowó dógò tí yóò sì pàdánù nínú òwò rẹ̀ àbí fún yóò kàn ní àwọn àdánù ráńpẹ́ àbí àwọn èrè fún ìgbà díẹ̀ àwọn tó jẹ́ pé gbogbo èrè wọn ilé ayé yìí náà nìkan ni yóò mọ sí tí kò sì ní sí ìrètí ọjọ́ iwájú kódà ìgbà mìíràn wọ́n á fi ohun kan jìn wọ́n á fowó jìn ṣùgbọ́n síbẹ̀ náà àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ìkápá lórí rẹ̀ wọn yóò kó owó wọn jẹ gẹ́gẹ́ bí a ti rí i pé ó ń lọ káàkiri ní àsìkò yìí fún àwọn tí ó jẹ́ pé bílíọ̀nù mọ́ bílíọ̀nù dọ́là àwọn ènìyàn tí wọ́n kówó sínú bitcoin àti cryptocurrency òun ni ó ti di ohun àdánù látàrí pé àwọn tí wọ́n wà lókè wọ́n ti kó gbogbo wọn jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ tí ohun gbogbo yìí ní ṣókí ní ìwòye tèmi gbogbo àwọn òwò bíi bitcoin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí ó jẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ ni wọ́n ṣe ní ṣókí àwọn ẹni àdáyanrí wà tí ó jẹ́ wípé a rí àpẹẹrẹ gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ń ṣe àwọn ènìyàn lẹ́san lórí àwọn ìjùsílẹ̀ tí wọ́n ṣe gẹ́gẹ́ bí mo ṣe ti sọ yìí pé màá mú àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan wá lórí èyí. E àwọn àpẹẹrẹ tó jẹ́ wípé bí àwọn tí wọ́n ń ṣe ìjùsílẹ̀ yìí bí wọ́n ṣe ń jẹ àǹfààní ní ilé ayé ń bí bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́ wọn náà tó ń lékún sí i. fún àpẹẹrẹ láti ilẹ̀ Liberia àpẹẹrẹ kan wà láti ilẹ̀ Liberia ní agbègbè Bomi County mọ̀álẹ́mọ̀ọ́ láti bẹ̀ kọ́ yí mo jáde lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú ìjọ kan ní agbègbè Fúmbà agbègbè Fúmbà láti gba ìdáwójọ Wakfu Jadid nígbà tí a débẹ̀ a ṣe ètò ìpàgọ́ kan eléyìí tí a fi pe àwọn ènìyàn tí wọ́n wà ní ìgbèríko ọ̀hún sí àǹfààní àti ìbùkún Wakfu Jadid lẹ́yìn ètò yìí lẹ́yìn ètò yìí a tún lọ sí ilé àwọn ènìyàn lọ́kàn òjọ̀kan fún àwọn àkójọ báyìí ní àsìkò ọ̀hún òní khadim kan lọ sí ilé tí kò sí ní nǹkankan nínú ilé ìyá rẹ̀ tọrọ gáfárà yìí pé kò sí owó kankan nínú ilé láti ṣe ìjìsílẹ̀ báyìí à ń bọ̀ wá ṣe ní ọjọ́ iwájú nígbà ọ̀hún adarí ṣùgbọ́n láàrin àsìkò ráńpẹ́ òní khadim yìí ó bẹ̀rẹ̀ sí ní lé wa látẹ̀yìnwá ó ń sọ wípé ẹgbàá àádọ́talélúgba owó dọ́là Liberia yìí eléyìí tí bàbá mi fi lọ́lẹ̀ láti fi ṣe láti fi sanwó ilé ìwé mi báyìí mo fi ń ṣe ìjùsílẹ̀ kó mọ̀ bàdí pé ìbùkún ìbùkún àgbékalẹ̀ yìí yóò fi tí yóò jẹ́ tí a fi dun ilé wa wọ́n wí pé lẹ́yìn ọjọ́ díẹ̀ ó ní ẹ khadim yìí fúnra rẹ̀ ó wá sí ọ̀dọ̀ mi ó sọ pé lẹ́yìn ọjọ́ méjì tí ẹ lọ ó ní mo gba ìròyìn pé ìkànnà àwọn ìbátan mi wọ́n fi ẹgbẹ̀rún méjì ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là Liberia wọ́n fi lélẹ̀ fún àwọn wọ́n fi lélẹ̀ fún mi fún ìlànà ẹ̀kọ́ mi báyìí ló fi jẹ́ pé mo ní àǹfààní láti sanwó ilé ìwé tí mo sì ra àwọn nǹkan mìíràn tí mo nílò pẹ̀lú báyìí ló fi jẹ́ pé látàrí àwọn ìjùsílẹ̀ mi ọlọ́run bá fún mi ní ẹ̀san ní ìlọ́po mẹ́wàá báyìí náà sì ni ọlọ́run bá ṣe ń fúnni ní ìgbàgbọ́ àti àmọ̀dájú ó ń fi ìgbàgbọ́ àti àmọ̀dájú sí ọkàn ẹni bóyá ṣe ń ṣe eléyìí nípa ti ilé ayé ń bí tí ó ń rí ṣe àmúṣe tí ó ń sani lẹ́san báyìí ni yóò máa ní lẹ́yìn èyí àpẹẹrẹ mìíràn náà láti ilẹ̀ Guinea Conakry òní missionary wa kọ yìí pé àwọn lọ sí agbègbè kan tí wọ́n ń pè ní Misaya yìí pé ní ìgbà táwọn dé àsìkò Ashura Waqfu Jadid àwọn ni àwọn lọ láti pe ìtòyè àwọn ènìyàn lọ́kùnrin òjọ̀kan sí rírì ìjùsílẹ̀ yìí ìyẹn rírì àgbékalẹ̀ yìí àti ìbùkún rẹ̀ nígbà àwọn ẹni tí ó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí ọ̀hún tí í ṣe Abubakar Kamara tí ó jẹ́ pé òun fúnra ẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ wọnú ìjọ ni ó sọ pé òun lòun ọ̀kọ́ ṣe ìjù sílẹ̀ kí òun lè bàa jẹ́ àwòkọ́ṣe fún ará kì í ṣe pé bóyá ó kàn ó ń polongo fún àwọn ènìyàn tí òun fúnra rẹ̀ kò kópa bí ó ṣe yí pé òun fúnra rẹ̀ òun ni ó sọ pé òun ni òun ní láti kọ́kọ́ ṣe ìgbìyànjú yìí lára bẹ́ẹ̀ òun ni ẹgbẹ̀rún mẹ́wàá franc ilẹ̀ Guinea tí ó wà ní àpò rẹ̀ lọ́jọ́ yìí òun ni ó fi ṣe ìjì sílẹ̀ lẹ́yìn èyí ó ní ó wá sí ọ̀dọ̀ ló wá sọ́dọ̀ wọn ó sọ wípé ìjùsílẹ̀ tí mo ti ṣe yìí ó ti lọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ó ní ó di pé ìkànnà àwọn ọ̀rẹ́ mi ó fi mílíọ̀nù kan àbọ̀ owó frank ránṣẹ́ sí mi gẹ́gẹ́ bí ẹ̀bùn wọ́n sọ wípé nígbà náà mo mọ àmọ̀dájú wípé eléyìí jẹ́ ẹ̀san tí ọlọ́run bá fún mi látàrí pé mo ṣe ìjù sílẹ̀ wọ́n wípé ní báyìí màá tẹ̀síwájú láti máa ṣe ìjùsílẹ̀ ju tàtẹ̀yìnwá lọ tí màá sì máa kópa nínú ìjùsílẹ̀ yìí eléyìí ni bí ọlọ́run bá ti ń ṣe pẹ̀lú àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ tó fi jẹ́ pé bí ènìyàn bá ti ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọlọ́run bá a ṣe oore fúnni nílé ayé ń bí a sì tún ṣe oore fúnni ní ọjọ́ ìgbéǹde pẹ̀lú lẹ́yìn náà láti ilẹ̀ Cameroon ó ní mualim kan yí pé ọ̀dọ́ kan wà tí a jọ máa ń lọ sí ìgbèríko láti gba tàrí jadid òun náà sì ní iṣẹ́ lọ́wọ́ nígbà náà kódà nínú tàríjàdìr ẹgbẹ̀rún sẹ́fà ò ní ó fi sílẹ̀ ó wá ń sọ pé ẹ ṣe àdúrà fún mi pé kí ọlọ́run jẹ́ kí n ríṣẹ́ màá sì lè ṣe àlékún sí èyí mualim sọ pé ó dára màá ṣe àdúrà ìwọ náà máa tẹ̀síwájú láti máa ṣe àdúrà fún iṣẹ́ rẹ lẹ́yìn ìgbà díẹ̀ ó ní ọlọ́run bá gbọ́ àdúrà rẹ̀ lẹ́yìn oṣù kan ẹ̀ka una kan wọn ni wọ́n fún níṣẹ́ láti jẹ́ awakọ̀ lára bẹ́ẹ̀ ó ríbi ṣe ìjùsílẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá sefa fún wakfu jadid wípé ọlọ́run bá ti fún mi ní àlékún nínú àwọn ìjùsílẹ̀ mi nígbà ìpọ́njú amiru Tanzania kọ wípé arábìnrin kan láti jama kan wọ́n wípé àwọn lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan kọ̀ọ̀kan táwọn nílò nílé ní ojú ọ̀nà ni wọ́n ti pàdé mualim tí wọ́n sì sọ fún wọn nípa ìjùsílẹ̀ wákùjáde wọ́n pe ìtóyè wọn sí èyí wọ́n wí pé mo sọ fún wọn wípé ẹgbẹ̀rún méjì ṣílè ni ó wà lọ́wọ́ mi báyìí tí mo sì ń lọ ra ohun kan lọ́jà fún ilé ní báyìí wọ́n ṣe ìjùsílẹ̀ ẹgbẹ̀rún kan ṣílè tí wọ́n sọ wípé ohun gbogbo tí ó ṣẹ́kù ní ẹgbẹ̀rún kan yìí ni àwọn yóò fi ra nǹkan tí àwọn nílò nílé wọ́n wí pé lẹ́yìn ìgbà yìí ó ní ibẹ̀ náà ni mo wà tí obìnrin kan ṣe pè tó pè mí látẹ̀yìn tí ó jẹ mí ní owó ẹgbẹ̀rún márùn-ún shilling lẹ́tẹ̀yìn wá báyìí ó sọ ó pè mí àsìkò rẹ̀ ti kọjá lọ tí mi ò sì nírètí pé màá rí owó ọ̀hún gbà ṣùgbọ́n arábìnrin yìí pè mí ó sì fún mi ẹgbẹ̀rún márùn-ún shilling yìí ó wá lọ sí ọ̀dọ̀ ó darí padà arábìnrin yìí darí padà sọ́dọ̀ mualim ó sọ yìí pé eléyìí látàrí pé mo rí látàrí ìjùsílẹ̀ òní ọlọ́run bá ṣe bùkún mi tó báyìí nítorí náà wọ́n tún fi ẹgbẹ̀rún kan sílẹ̀ mi náà wọ́n tún fi lọ́lẹ̀ láti ṣe ìjùsílẹ̀. mọ̀álẹ́ wọn láti Liberia wọ́n kọ yé pé jẹ̀mọ́ kan wà tí í ṣe ganta ẹnìkan láti bẹ̀ tí í ṣe Aisha Saiba wọ́n lọ sí ọ̀dọ̀ wọn láti pe ìtóyè wọn sí ìjùsílẹ̀ wakfu jadid wọ́n pé ní báyìí kò sí nǹkan kan lọ́wọ́ mi ṣùgbọ́n ẹ̀yin ẹrú ṣe díẹ̀ má ṣe ètò kọ̀ọ̀kan kó mọ̀ di pé ẹ kàn darí lọ́wọ́ òfìfo nílé mi nǹkan tí wọ́n ní ní ìfòyà náà ni pé kí wọ́n má darí lọ́wọ́ òfìfo báyìí ni wọ́n ṣe sáré lọ láti yáwó lọ́dọ̀ ẹnìkan tí wọ́n yìí ṣe ìjì sílẹ̀ ọgọ́rùn-ún dọ́là Liberia wọ́n yìí pé ilé wọn yìí náà ni mo ṣì wà nígbà tí ẹnìkan pè wọ́n lórí aago wípé ẹnìkan ti fi owó ránṣẹ́ sí wọn látàrí ẹ̀rọ ayélujára wọ́n ti fi owó ránṣẹ́ sí wọn. arábìnrin wa sọ pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe ń ṣe ìjìsílẹ̀ ọgọ́rùn-ún dọ́là Liberia ni tí Ọlọ́run bá sì ń sẹ́mi rẹ̀ tààràtà báyìí. lẹ́yìn èyí láti Guinea Conakry Mobaligo wa kọ yí pé. ará jẹ̀mọ́ kan wà tí ó ń jẹ́ Saheed Doba Sahib ẹni yìí ò níṣẹ́ níṣáájú wọ́n sì ṣe ìgbìyànjú láti wọ́n ti pèpè wọ́n ṣe ìgbìyànjú láti ríṣẹ́ ní iléeṣẹ́ awakùsà ní iléeṣẹ́ awakùsà ṣùgbọ́n wọn ò rí ohun kankan wọn ò sì nírètí nípa rẹ̀ báyìí ní àwọn àsìkò Ashra Wakfi Jadid tí wọ́n pe ìtóyè wọn sí ìjùsílẹ̀ yìí wọ́n sọ pé mi ò níṣẹ́ torí náà mi ò lè fi pípẹ́ lẹ̀ ṣùgbọ́n ní ṣókí wọ́n tọwọ́ bá pò wọ́n sì mú ẹgbẹ̀rún márùn franc jáde láti ṣe ìjùsílẹ̀ yìí wọ́n sọ pé ohun gbogbo tí ó wà ní ọwọ́ mi lásìkò yìí nìyí wọ́n pé ọjọ́ márùn-ún lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìjìsílẹ̀ yìí ó ní wọ́n gba ni wọ́n rí iṣẹ́ ní iléeṣẹ́ awakùsà mìíràn níbi tí wọn ò tiẹ̀ fi ìró ránṣẹ́ sí ní ìṣáájú tó jẹ́ pé pẹ̀lú ojúrere ọlọ́run ọba ó di wípé wọ́n ní láti owó oṣù wọn ti jẹ́ àbọ̀ ìlàjì mílíọ̀nù franc ó ní owó oṣù wọn wọ́n wá sọ yìí pé ojúre ọlọ́run bá ní ìjùsílẹ̀ tí mo ṣe ó ní ọlọ́run bá fi san mí ní ìlọ́po ìlọ́po lọ́nà pípọ̀ lẹ́yìn náà Mbalego wa láti Nàìjíríà àwọn náà kọ wípé Amadi kan láti ìpínlẹ̀ Kano tí orúkọ wọn jẹ́ Nasir Saib wípé láti ọdún mẹ́ta sẹ́yìn òun ni mo ti ní ìfòyà tí mo ní ìpayín keke lórí wípé mi ò ríṣẹ́ báyìí ni mo sọ wípé èṣe e tí mi kúkú tẹ̀síwájú láti máa ṣe ìjùsílẹ̀ látàrí nǹkan tó bá ohun bí ó bá ti mọ ní ìkápá mi wọ́n ti dẹ́kun ìmáṣe ìjùsílẹ̀ ní ìṣáájú ṣùgbọ́n wọ́n sọ pé èṣe e tí mi kúkú bẹ̀rẹ̀ lórí ìwọ̀nba nǹkan tí mo bá ní wọ́n sọ fún mùrọ̀bí pé láti oṣù kẹfà tí ó lọ ó mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìjùsílẹ̀ yìí wọ́n sọ báyìí fún fún missionary ọ̀hún yìí pé kódà kò tí ì lọ oṣù mẹ́ta tí ó di pé wọ́n pè mí láti iléeṣẹ́ kan pé àǹfààní wà láti fi láti fún yẹn níṣẹ́ nínú ètò ẹ̀ka ìtajà báyìí wọn ni wọ́n ṣe fún mi ní iṣẹ́ ó lè sọ pé eléyìí gan ni ìgbà àkọ́kọ́ tí wọ́n fi irú iṣẹ́ báyìí lélẹ̀ láti iléeṣẹ́ láti iléeṣẹ́ ọ̀hún wọ́n wí pé ní báyìí mo mọ àmọ̀dájú wí pé iṣẹ́ tí mo rí yìí látàrí ìbùkún ìjùsílẹ̀ tí mo ṣe ni lẹ́yìn náà láti Central Africa mọ̀bálẹ́gbẹ̀ẹ́ láti Central Africa kọ yí pé arákùnrin kan tó ṣẹ̀wọ́nù jẹ̀mọ́ ti ṣe Jibril Saib wọ́n wí pé nígbà tí mo wọ inú ìjọ ní ọdún tí ó kọjá lọ mo rí ìyàtọ̀ nípa ìwà ọmọlúwàbí mi àti ipò ẹ̀mí mi pẹ̀lú eléyìí jẹ́ nǹkan kan tí ó pèpè fún kí ènìyàn ronú lé lórí pẹ̀lú wípé kìí ṣe pé wọ́n kàn wọnú ìjọ lásán láì ní tàbí ṣùgbọ́n wọn yóò ti tẹ̀síwájú láti máa ṣe àdúrà wọ́n sì máa ṣe ìgbìyànjú láti yíra wọn dà tí ojúrere ọlọ́run bá sì wọ̀ ọ́ tó fi di wípé àwọn fúnra wọn wọ́n fura sí pé ìyàtọ̀ ti bá wọn nípa ìwọ ọmọlúàbí àti nípa ètò ìpele ẹ̀mí àwọn báyìí wọ́n sọ wípé nígbà tí wọ́n pe àwọn fún ìjìsílẹ̀ Waqf Jadid wípé ọdún ni ó ń tán lọ báyìí tí ẹ sì ní láti ṣe ìjìsílẹ̀ bó ti wò ó mọ ẹ rí pé ẹ ṣe ìgbìyànjú báyìí èmi náà kọ́ pé kí wọ́n bá mi ṣe kí wọ́n bá mi ṣe ìjìsílẹ̀ látìgbà ọ̀hún òun náà ni mo sì rí pé ìbùkún tẹ̀síwájú láti máa wọ inú iṣẹ́ mi tí ojúre Ọlọ́run bá sì ń fún mi tó yẹ pé mi ò kàn kí n jókòó gbọ́wọ́ lọ́wọ́ lásán tẹ́lẹ̀ màá máa nírètí pé wọ́n ń bọ̀ ṣùgbọ́n ní àsìkò yìí ló fi jẹ́ pé ojoojúmọ́ òun ni mò ń rí àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ mi wá rajà mo ní àwọn oníbàárà pẹ̀lú ojú ọlọ́run ọba mo sì ti ń rí owó tí ó pọ̀ owó tí ó dára wọlé eléyìí tó tayọ ohun ìrètí mi gan pẹ̀lú màálìmù wa láti Togo Arif Saib wọ́n kọ wípé arákùnrin kan tí ṣe Awakaji Saib láti agbègbè Kara wọ́n sọ wípé. So mo ń dojúkọ àwọn ìpọ́njú kọ̀ọ̀kan tí ó jẹ́ pé oṣù gbẹ̀yìn la wà fún wákù jẹ́díd nígbà náà báyìí mo ṣe wí pé báwo mo ṣe fẹ́ ṣe àmúṣe májẹ̀mú mi lórí èyí mo bẹ̀rẹ̀ sí ní níwòye pé mo ní ewúrẹ́ kan nílé eh, ìbáwókù ta kí n sì fi owó rẹ̀ ṣe èjì sílẹ̀ eléyìí ní nǹkan ẹyọ̀kan tí wọ́n ní nílé ní àsìkò ọ̀hún kò sí nǹkan mìíràn mọ́ lẹ́yìn rẹ̀ pé bóyá kí n ó kùtà kí n sì ṣe ìjù sílẹ̀ wọ́n pé ohun tó wà lórí àníyàn mi nìyí tí missionary ṣe wá láti gba ìjù sílẹ̀ ní àsìkò náà ẹnìkan tí ó ti yáwó lọ́wọ́ mi tí mi ò tiẹ̀ nírètí pé yóò sanwó ọ̀hún ní àsìkò ọ̀hún òní ó wá láti wá dá orí mi padà báyìí mo ṣe wọ́n ṣe wí pé gbogbo owó ọ̀hún òun ni àwọn yóò lò fún work for jadid ní ọ̀nà yìí òun ni ọlọ́run bá ṣe ìpèsè fún mi láti ọ̀nà tí mi ò lè rí tí mi ò mọ̀ láti ọ̀nà ìdákọ́ńkọ́ wọ́n ti ní àníyàn rere tí wọ́n sì ṣe ìgbìyànjú láti kí ó tó di pé wọ́n ṣe ìgbìyànjú lé lórí òun ni ọlọ́run bá ti bá wọn gbọ́ bùkátà wọn nítorí pé wọ́n ní àníyàn láti ṣe ìjùsílẹ̀ e, ohun kan tí wọ́n ní ìfẹ́ sí ọlọ́run bá san wọ́n lẹ́sẹ̀ nítorí pé òun ni ó mọ ipò ọkàn ẹni Sajid Iqbal Saheb láti e, ilẹ̀ Marshall Island wọ́n sọ pé arábìnrin kan wà tí orúkọ wọn jẹ́ Lauren wọ́n wí pé ọlọ́run bá ti fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àtèmi àti àwọn ẹbí mi lórí àwọn ìjùsílẹ̀ tí a ń ṣe ní ìṣẹ́jú a kì í ṣe ìjùsílẹ̀ nígbà tí a ò mọ bí ọlọ́run bá ti ń ṣe àánú fúnni tó látàrí rẹ̀ àti pé àwa fúnra wa náà a ò fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́ àti pé kódà a ò ní ọ̀nà láti gbọ́ bùkátà lé tí a sì máa bà á nípa jíjẹ mímu ṣùgbọ́n nígbà tí àti bí a ti gbọ́ bùkátà ilé ṣùgbọ́n nígbà tí mo gbọ́ nípa ìwàásù ní mọ́ṣáláṣí báyìí làwọn náà ṣe wí pé a ní láti kópa nínú rẹ̀ ní ṣókí wọ́n bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjùsílẹ̀ wọ́n ń pe ní báyìí ojúrere ọlọ́run bá ló jẹ́ pé a ti ń ríbi gbọ́ bùkátà ilé tí a ò sì rí ṣòro jíjẹ mímu ọ̀pọ̀ ìgbà ni yóò jẹ́ pé a máa rí owó gbà lóríṣiríṣi ọ̀nà táwa gan tí a ò nírètí bí tí wò ó bàbá yìí ṣe ń ṣe ìjùsílẹ̀ sí náà ni ọlọ́run bá tún ń san ọ́ ní ẹ̀san ló ń ṣe ló ń fún ẹ ní ìlọ́po ìlọ́po báyìí náà sì ni ọlọ́run bá ń ṣe ń ṣe pẹ̀lú àwọn tí ń ṣẹ̀ ń wo ní ìjọ láti mú ìgbàgbọ́ wọn ró. ẹni tí ó jẹ́ alákòóso wákù jẹ̀dì láti ilẹ̀ India wọ́n kọ wípé mo lọ sí jẹ̀mọ́ melapalayam ní Tamil Nadu mo lọ láti gba láti ṣe àmúpé àwọn ohun ìṣúná wakfu jadid kí n sì gba àwọn ìjù sílẹ̀ nígbà tí mo wà ń bẹ̀ ó ní mo pàdé ahmadi ọlọ́kùn òdodo kan tí ó sọ pé òun ti wọnú ìjọ láti ọdún 2014 ẹni tí ó ṣẹ̀ wọnú ìjọ yìí sọ pé bó tilẹ̀ jẹ́ pé ẹni tó ṣe kì ṣe ẹni tuntun nínú ìjọ mọ́ ahmadi yìí sọ pé nígbà tí mo ṣe májẹ̀mú nígbà tí mo ṣe bàyà àtìtàn ohun tí mo kọ sílẹ̀ fún wákùú jadid òun ni ẹgbẹ̀rún mẹ́rin tí mo sì ń jẹ́ kí eléyìí kí ó máa lékún ní ọdọọdún tí ọlọ́run bá náà sì tẹ̀síwájú látàrí àwọn ìjùsílẹ̀ yìí ọlọ́run bá ń fún mi ní ìlọsíwájú nínú òwò mi ó sì ń fún mi ní àṣeyọrí lẹ́yìn ìgbà díẹ̀ ó ní gbogbo àwọn èèyàn yòókù nínú ẹbí mi náà wọ́n ṣe bàrát wọ́n wí pé ojúlé ọlọ́run ọba ni ó jẹ́ pé kódà ìjùsílẹ̀ wákùjẹ́ dìdì nísìn ó ti jẹ́ ìlàjì mílíọ̀nù àti pé ní ọdún tí ó kọjá lọ ní àsìkò Ramadan òun ni wọ́n ti ṣe àmúpè ìjùsílẹ̀ ìjùsílẹ̀ ìlàjì mílíọ̀nù rúpì tí wọ́n ṣe ní májẹ̀mú láti san wọ́n sọ pé kódà ní àwọn àsìkò ìṣèdè tó ń ti gbogbo bí nǹkan ti lọ ìbùkún lèmi tó ń rí nínú àwọn ìjùsílẹ̀ nínú ìgbìyànjú mi látàrí àwọn ìjùsílẹ̀ tí mo ṣe mi ò sì rí àánú kankan nínú iṣẹ́ mi bí ó ṣe pé mo tún ní ìlọsíwájú ni kódà ní báyìí òwò mi ti gbòòrò tayọ India ó ti dé ilẹ̀ Thailand eléyìí ni bí eléyìí gbogbo eléyìí wá látàrí ìbùkún ìjùsílẹ̀ eléyìí jẹ́ àwọn ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run ọba kì í ṣe tẹ́tẹ́ dípò pé kí dípò eléyìí wọ́n ṣe ìgbìyànjú wọ́n fi owó wọn jìn wọ́n sì ṣe iṣẹ́ takuntakun wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe òwò ọlọ́run bá sì tẹ̀síwájú láti máa ṣe ìbùkún fún wọn ní ìlọ́po ìlọ́po lórí bí wọ́n ṣe ń ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà ọlọ́run lẹ́yìn náà òun ni a tún rí àpẹẹrẹ mìíràn láti ilẹ̀ India tí missionary church kọ wípé Nazim Mal àwọn àti alákòóso Wakfu Jadid ti. Mallam oni láti ilẹ̀ Kerala ó ní wọ́n lọ nígbà tí ọdún fẹ́ parí wọ́n wá sí agbègbè wa náà nígbà ọ̀hún tí Ahmadi ọlọ́kàn òdodo kan tí ó jẹ́ ará agbègbè ọ̀hún wọ́n pè wọ́n ìyẹn tí wọ́n jẹ́ Rahman Saheb wọ́n jẹ́ oníṣòwò wọ́n pè é pé ní báyìí ẹ wá sí ilé iṣẹ́ mi ẹ máa bọ̀ wá sí ilé iṣẹ́ mi mo ti ṣí ẹ̀ka ilé iṣẹ́ kan tí mo sì fẹ́ kí ẹ bá mi ṣe àdúrà síbẹ̀ nígbà tí a débẹ̀ láì jẹ́ pé a béèrè nǹkan kan òun ni wọ́n fún wa ní ìwé owó mílíọ̀nù kan rúpì lẹ́yìn èyí wọ́n tún fi ọkọ̀ ńlá wọn sílẹ̀ pẹ̀lú wípé wọ́n ti dàpọ̀ sínú rẹ̀ báyìí ó ní a sọ pé ọkọ̀ kékeré tí yóò ti tó wa wọ́n sọ pé rárá o ẹ̀yin tí ẹ jẹ́ aṣojú ilé àkóso ọkọ̀ ńlá ọkọ̀ tí ó tọ́ òun ni yóò dára láti ṣe ìrìn àjò fún yín kí ẹ lè rí ìrọ̀rùn wọ́n tẹ̀síwájú pé mo ti kó àwọn owó ìjọ láti ṣe àkọsílẹ̀ àkọsílẹ̀ òfin nípa àwọn ohun ìní mi kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí ẹ ti dé yìí mo ti fi ṣe ìjùsílẹ̀ ti wakfu jadid àti pé àkọsílẹ̀ àkọsílẹ̀ iṣẹ́ yìí màá fi tì sí ọjọ́ iwájú lẹ́yìn ìjọ díẹ̀ rahman saheed tẹ̀síwájú láti máa sọ yìí pé àwọn gba owó ńlá wọlé eléyìí tí ó lọ ní ìlọ́pọ̀lọpọ̀ tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ sí nǹkan tí ó jẹ́ mílíọ̀nù kan tí wọ́n ti fi jìn. arábìnrin kan láti Mauritius tí orúkọ wọn ń jẹ́ Miss Shabri Saiba wọ́n kọ wípé mo rí àwọn owó kan gẹ́gẹ́ bí ẹ̀bùn látọ̀dọ̀ àwọn òbí mi fún ọjọ́ ìbí mo sọ pé màá ṣe ìjùsílẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní wakfu jadid àti tariq jadid mo sì lọ fi àwọn owó ọ̀hún sí àpò sínú àpò owó ní àsìkò ọ̀hún mo wà nínú àárẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìbátan mi kan wá tí wọ́n sì fún mi ní àpò owó méjì oníkálukú wọn sì ní ẹgbẹ̀rún márùn ẹgbẹ̀rún márùn nínú eléyìí jọ mí lójú pé ọlọ́run bá san mí ní ẹ̀san ní èyí tí ó lọ ní ìlọ tó tayọ ìlọ́po mẹ́wàá ohun kan tí mo fi ṣe ìjù sílẹ̀ báyìí náà ó ní sadar wá láti jẹ̀mọ́ Georgia wọ́n kọ wípé ara jẹ̀mọ́ kan ti ṣe Muhammad Abu Hamad tí wọ́n wá láti ilẹ̀ Palestine tí wọ́n sì kẹ́kọ̀ọ́ ìwòsàn ní Georgia lọ́wọ́ wọ́n sọ pé ọdún mẹ́ta sẹ́yìn òun ni àwọn ti ṣe Bayat ní àsìkò ìgbà tí German ṣe eh, ètò Ashraf Wakfu Jadid nígbà wọn wọ́n bá wọn sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ní láti ṣe ìjì sílẹ̀ lójú ọ̀nà Ọlọ́run wọ́n sọ pé ní àsìkò ọ̀hún ọ̀ọ́dúnrún dọ́là ni mo ní lọ́wọ́ ọ̀ọ́dúnrún dọ́là péré ni mo ní lọ́wọ́ mi tí wọ́n sọ pé màá fi ṣe ìjì fún wákù jadid báyìí torí pé mo rántí ẹsẹ alukurani yìí pé qad aflaha man zakaha dájúdájú olóríire ni ẹni tí ó ṣe àfọ̀mọ́ nígbà tí oṣù yóò fi tán lẹ́yìn àwọn nǹkan tí ó lọ lọ́jọ́mọ́jọ́ mo rí i pé dọ́là méjì péré ni ó kù nínú àpò ìkówópamọ́ mi sí báyìí ní ìgbà tí oṣù ń tán lọ ìkànnà àwọn ìkànnà àwọn ìbátan mi ń bọ̀ wá ṣe àbẹ̀wò láti Palestine sí Georgia báyìí mo sì bẹ̀rẹ̀ sí ní ìfòyà yìí pé báwo ni màá ṣe ṣe ìgbàlejò wọn ṣùgbọ́n pẹ̀lú ojúre Ọlọ́run ọba ó ní ìgbà tí ọjọ́ ọjọ́ tí àlejò mi dé yìí ó ní mo gba owó ẹgbẹ̀rún dọ́là náà nínú àpò owó mi láti ọ̀nà kan wọ́n tẹ̀síwájú láti máa sọ yìí pé mò ń dúpẹ́ fún ọlọ́run ọba àti pé mo rí gẹ́gẹ́ bí ìbùkún ìjùsílẹ̀ eléyìí sì jẹ́ ohun bí ènìyàn ṣe ní ìwòye ọmọ aráyé a máa ní ìwòye tiwọn ṣùgbọ́n onígbàgbọ́ òdodo a máa ní àmọ̀dájú pé láti ọ̀dọ̀ ọlọ́run ọba òun ni ohun gbogbo tí òun gbà ní ẹ̀san látàrí ìjùsílẹ̀ tí òun ṣe báyìí náà ni mọ̀álìmù láti kẹ́yà kọ́ yìí wọn jẹ́ Khadija ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan nígbà ọ̀hún wọ́n sọ wípé wọ́n ti ṣe májẹ̀mú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta shilling fún wákù jadid tí wọ́n sì san owó wọn wọ́n tẹ̀síwájú láti wọ́n sọ pé mo lọ sí ilé ìwé láti lọ já ẹ̀rí ìsanwó fún wọn nígbà náà òun ni wọ́n wá sí ilé mi wọ́n sì sọ fún aya mi pé àwọn fẹ́ láti ṣe àlékún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta shilling wọ́n sọ pé ní báyìí gbogbo ẹ̀ yóò mú àmọ́pé sí ẹgbẹ̀rún shilling mo ń ṣe eléyìí pẹ̀lú àníyàn yìí pé ọlọ́run bá yóò tẹ̀síwájú láti máa san mí yóò tẹ̀síwájú láti máa fún mi ní àlékún ìbùkún wọ́n wí pé nígbà tí mo dé tí aya sọ fún mi mo já ẹ̀rí ìsanwó fún wọn wọ́n á tẹ̀síwájú láti máa sọ yìí pé mo lọ sí ọ̀dọ̀ wọn láti fún wọn wọ́n á sọ fún mi pé mo ní ọmọ kan ní ilé ẹ̀kọ́ mo ti pèpè fún ọ̀rẹ́ lábẹ́ òfin láti lè wàjẹ́ pé yóò rí ibi tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ wọn ò wọn ò tẹ́wọ́ gba eléyìí ní ìṣáájú ṣùgbọ́n ní èní mo gba ìpè láti ilé ẹ̀kọ́ yìí pé ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n shilling òun ni wọ́n ti fi sílẹ̀ láti ọ̀dọ̀ ìjọba fún ẹ̀kọ́ rẹ̀ eléyìí sì jẹ́ nǹkan tí mo rí gẹ́gẹ́ bí ohun tí ó lapa lára mi púpọ̀ amir saib láti Indonesia kọ yìí pé arákùnrin kan nínú jama tí wọ́n jẹ́ Abdulrahim wọn láti jama kéréje kan wọ́n wí pé mo ṣe ìjùsílẹ̀ sí wakfu jadid ní ọdọọdún ní ọdún 2020 àti 2021 jẹ́ àsìkò tí ó le koko fún mi lọ́pọ̀ nítorí pé mi ò níṣẹ́ lọ́wọ́ nígbà díẹ̀ sẹ́yìn òun ni mo tún fi iṣẹ́ mi sílẹ̀ nígbà tí ó jẹ́ pé mo fi iṣẹ́ mi sílẹ̀ tí mo sì gbìyànjú láti bẹ̀rẹ̀ òwò kan ṣùgbọ́n mi ò tún ṣe àṣeyọrí nínú èyí gbogbo àwọn ohun ìkópamọ́ mi ń bẹ̀rẹ̀ sí ní jọ́jú rẹ̀yìn àti pé oṣù kòkó wákù jadid ó ń tán lọ tí mi ò sì ní àǹfààní láti ṣe àmúṣe májẹ̀mú mi mi ò rí ọ̀nà kankan láti ṣe ìjì sílẹ̀ tí ohun gbogbo sì ń ṣòro fún mi látàrí iṣẹ́ nítorí pé àsìkò nítorí pé mo ti jẹ́ ọmọ ọdún mọ́kànléní àádọ́ta tí ó ìṣòro fún mi láti rí iṣẹ́ nílùú e, ọdún tí mo wà yìí màá tẹ̀síwájú láti máa ṣe àdúrà nínú tajud lójoojúmọ́ wọ́n sì máa tó kọ wọ́n máa kọ ránṣẹ́ sí mi náà pẹ̀lú fún àdúrà léraléra pé nígbà tí àsìkò tó láti ṣe wọ́n kú jẹ́dídà àwọn àwọn tọrọ àdúrà tí pé kí ọlọ́run fún àwọn ní àǹfààní láti ṣe àmúṣe rẹ̀ wọ́n tẹ̀síwájú pé ní ọ̀nà kan àbí ọ̀nà mìíràn ọlọ́run fún mi ní àǹfààní láti ṣe àmúṣe wákùú jẹ́dìrì kí ọdún tó pé ní àsìkò ọ̀hún wọ́n wí lẹ́yìn ọjọ́ díẹ̀ lẹ́yìn ìgbà tí mo ṣe ìjùsílẹ̀ mi ó ní mo gba ìpè láti ibi látọ̀dọ̀ àwọn tí mò ń bá ṣiṣẹ́ ní ìṣáájú fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò mo sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba yìí pé mo ríṣẹ́ ó jọ mí lójú torí pé ẹni tí ó pè mí kì í ṣe alákòóso mi ní ìṣáájú àti pé ó jọ àwọn ọ̀rẹ́ mi lójú wípé wọ́n fún mi ní àǹfààní yìí tó ti bó ti jẹ́ pé mo ti fiṣẹ́ sílẹ̀ ní ọdún méje sẹ́yìn wọ́n wí pé ojúre ọlọ́run ọba ni ilé ìjẹ́ fún mi wípé ní ọdún tí mo wà yìí mo ìsúnrí ọ̀nà àti máa rí owó wọlé ìlú kan wà ní Senegal tí í ṣe Tambacounda Mualim láti bẹ̀ kọ́ yí pé nígbà tí mo lọ pèpè fún Wakfu Jadid ní àyè kan ní mo sì ṣe àlàyé nǹkan tí ẹ mẹ́nubà ní ọdún tí ó kọjá lọ báyìí ni arákùnrin kan tí wọ́n jẹ́ Usman Saib wọ́n wí pé àwọn ṣe bayat pé lẹ́yìn ìgbà yìí ó ní àwọn bẹ̀rẹ̀ sí ní ní ìpọ́njú àti pé gbogbo àwọn àwọn ìbátan wọ́n bẹ̀rẹ̀ sí ní dòdì àwọn ẹ̀mí ẹ̀rín ni wọ́n ṣe gbìyànjú láti dáná sun ilé wọn apá kan sápá mìíràn wọn a máa dáná sun ní àwọn àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n yí pé nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe ìjùsílẹ̀ lábẹ́ ètò jẹ̀mọ́ ní báyìí àwọn ti rí ìyàtọ̀ látàrí ìbùkún ìjùsílẹ̀ àwọn ní báyìí àwọn ti ní ilé àwọn tí ó dúró gbẹngbẹn torí pé àwọn ilé koríko ni wọ́n ní ní ìṣáájú tí a máa tètè múná ṣùgbọ́n ní báyìí àwọn ti ní ilé tí ó dúró gbẹngbẹn àti pé àwọn tó ní àǹfààní láti ṣe ètò ẹ̀kọ́ àwọn ọmọ àwọn náà ẹ̀kọ́ àwọn ọmọ àwọn ní ìlú àti pé ní ọdọọdún òun náà ni àwọn tó ń kópa nínú àwọn ẹ̀ka ìjùsílẹ̀ yòókù náà eléyìí tí ó sì pèpè fún kí àwọn gbóríyìn fún òun náà ni ìjùsílẹ̀ àwọn nínú wákù jadid wọ́n sọ pé gbogbo àwọn olódì àwọn nínú kó jẹ́ pé wọ́n ti papòdà àbí àwọn tí wọ́n bá ń bẹ láyé gan kí ipò wọn kó jẹ́ èyí tí ó ń bani lọ́kàn jẹ́ amiru Tanzania kọ ìṣẹ̀lẹ̀ nípa àgbẹ̀ kan oko tòmátò ni wọ́n ń dá àti pé láti obì omi adágún ni wọ́n ti máa gbé omi láti rẹ oko wọn wọ́n á sì ní láti yá àwọn ẹ̀rọ fún iṣẹ́ yìí wọ́n wí pé ní ọdún yìí òjò wọn oko sì bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ní agbègbè àwọn wọ́n á máa fà wọ́n ṣe ẹ̀yẹ́ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí àwọn bá ń fi táwọn bá ríbi rẹ oko tiwọn lómi wọ́n máa wò pé kí ni tí mo ti ṣe sóko tèmi ní ṣókí wọ́n sọ wípé nígbà tí mualim tí wọ́n wá rán wa létí ìjùsílẹ̀ wa báyìí mo ṣe ìjùsílẹ̀ ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún kan ṣílẹ̀ nínú ohun tó wà ní ìkápá mi báyìí wọ́n já ẹ̀rí ìjùsílẹ̀ fún mi ní ọjọ́ kejì òun ni a ṣe ètò ìpàdé àwọn amílà mo sọ fún mualim wípé ohun ìjùsílẹ̀ mi ti mú èso rere wá nítorí pé òjò àkọ́kọ́ nínú nínú e, òjò àkọ́kọ́ ní ìgbà yìí orí oko mi ní ó rọ̀ sí tí oko mi sì kún fún omi báyìí ni ọlọ́run bá ṣe san mí lẹ́san láti Sierra Leone. Mbalego akọ wípé olùkọ́ kan wà tí ó jẹ́ Alex Tamo láti ilẹ̀ Sierra Leone tí ó jẹ́ oníwádìí wọ́n sọ wípé òun ní àwọn gbèsè kan lẹ̀ lórí bí wọ̀síà àti àwọn ètò ìjùsílẹ̀ yòókù nítorí pé àwọn ìjọba wọn ní ìdènà pípẹ́ fún ìsan owó ọ̀yà eléyìí tó jẹ́ kí ìgbésí ayé kó le koko nígbà àwọn ní ìpọ́njú ní ṣókí àwọn ṣe ètò àwọn owó kọ̀ọ̀kan tí àwọn sì yanjú chanda wọ̀síà àti àwọn chanda yòókù náà pẹ̀lú ní àwọn àsìkò ìpọ́njú ìbákan náà wọ́n rí i pé lẹ́yìn ìgbà tí mo ṣe àwọn ìjùsílẹ̀ yìí tán àkọ́kọ́ yàn mí láti wà nínú àwọn tí wọn yóò ṣe ìwádìí lórí àgbékalẹ̀ ìrẹsì kan ní ní ilẹ̀ Guinea Conakry lára èyí mo rí tí ó dáńtọ́ tí wọ́n ti pèlò sílẹ̀ lẹ́yìn èyí ní ṣáájú jásàsàlánà UK 2022 mo ní àǹfààní láti ṣe ètò mọ̀ọ́mọ́wòrán fún MTA Báyìí ló fi jẹ́ pé Ọlọ́run bá tún ṣe fún mi wípé mo ní àǹfààní láti mo rí àǹfààní ìwé ọ̀fẹ́ láti ṣe PhD ní Japan ní ilé ẹ̀kọ́ gíga Kagoshima. Báyìí ó ní wọ́n ṣe àwọn ilé ẹ̀kọ́ mi àwọn náà bá mi lọ́wọ́ sí eléyìí tó jẹ́ kí wọ́n yàn mí nínú àwọn tí wọ́n mú wọ́n tẹ̀síwájú pé ní báyìí mo ti wà ní Japan láti ọdún tí ó kọjá lọ pẹ̀lú ojú Ọlọ́run ọba mo sì ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará jẹ̀mọ́ báyìí lọ́lọ́run tó wá ṣe àánú fún mi pé kìí ṣe pé bóyá wọ́n á fún mi ní ilé tí mò ń gbé nìkan bí ó ṣe pé kódà wọ́n tún ṣe ètò owó fún àwọn ẹbí mi ní Sierra Leone pé eléyìí sì jẹ́ nǹkan tí ó fún mi ní ìgbàgbọ́ tí ó gbámúṣé pé Ọlọ́run bá ta mí lọ́rẹ látàrí àwọn ìjùsílẹ̀ mi yìí ó fojú hàn pé kì í ṣe nínú àwọn àgbààgbà Ahmadi nìkan kódà nínú àwọn tí ó ṣẹ̀ wọnú ìjọ náà ó ní ó jẹ́ pé ọkàn àwọn èèyàn ti ẹ̀tẹ̀ sínú àti kówó jọ mọ́ ní àsìkò yìí ló fi jẹ́ pé a rí Mobalighwa láti Sierra Leone ní àti agbègbè ilẹ̀ Moyamba wọ́n kọ wípé ní àsìkò ìwàásù Jímọ̀ ó ní apètóyè sí ìjìsílẹ̀ wákùú jẹ́rìí tí a sì ní ìtọ́ka sí. Si, sàbẹ kan tí ó mú àáké lọ sínú igbó tí ó lọ ṣẹ́gi láti tà ó sì fi ṣe ìjùsílẹ̀ níwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n sọ pé àwọn amadi a máa wá sí mọ́ṣáláṣí yìí fún jímọ̀ láti ìgbèríko kan tí ó ń jẹ́ ti dodo nínú wọn ó ní amadi kan wá tí orúkọ wọn jẹ́ Qasim tó bí ó ti jẹ́ ọ̀sán tí wọ́n sì ń láàgùn náà ó ní wọ́n kó gbogbo sílẹ̀ pé mo fi gbogbo eléyìí ṣe ti wakfu jadid bẹ́ẹ̀ ni sọ fún yín pé ẹ fi díẹ̀ sílé kí ẹ fi lo ètò oṣù yín wọ́n dà yín pé ṣe bẹ́ẹ̀ yẹn fún wa ní ìtàn nípa sàbẹ tí mo sọ májẹ̀mú wípé èmi náà máa tẹ̀lé ìlànà yìí ẹ gbowó yìí ní pípé Ọlọ́run bá gbọ́ bùkátà lẹ́yìn náà láti Tanzania wọ́n kọ yìí láti agbègbè wa kọ ó jẹ́ Sembachai wọ́n ṣẹ̀ṣẹ̀ dá jàmá sílẹ̀ ni títí di December àwọn ènìyàn mọ́kàndínlógójì ò ní wọ́n ti wọ inú ìjọ ní oṣù tí ó kọjá lọ yìí náà òun ni wọ́n fi jẹ̀mọ́ lọ́lẹ̀ níbẹ̀ mọ́lẹ́m sàbíkọ yìí pé ní oṣù dìsẹ́mbà òun ni mò ń lọ káàkiri àwọn ìletò tí mo máa ń lọ báyìí mo kọjá níbẹ̀ tí ó sì jẹ́ pé àwọn tí ń ṣe bàyàtì níbẹ̀ ọ̀pọ̀ wọn ò lẹ́sìn ní ìṣáájú nítorí ẹ̀ ò ní a ṣe ní láti máa pètò yìí wọn sí kíka alukurani àti ìrun kíkí lẹ́yìn ìrun zoro ó ní a ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún wọn tí mualim sì sọ̀rọ̀ nípa ìrun kíkí àti àwọn ohun ìlànà ẹ̀kọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan báyìí ni bàbá àgbà kan rí ìwé ẹ̀rí ìjùsílẹ̀ nínú àpò àpamọ́ Mualim Saheed ó sì béèrè nípa rẹ̀ báyìí ni Mualim sọ wípé eléyìí ni ti ẹ̀rí wákù jadid tí a wà ní oṣù ìgbẹ̀yìn rẹ̀ àti pé a ní láti gba àwọn májẹ̀mú káàkiri tí a sì fi ìró ọ̀hún ránṣẹ́ sí ilé àkóso àwọn tí ilé àkóso tí a fi ìró wọn ránṣẹ́ sí ada khalifatu masi àwọn amadi tí wọ́n bá sì kópa nínú rẹ̀ òun ni a máa ń fún ní ẹ̀rí yìí báyìí náà ṣe bèrè ahmed kábèrè yìí pé ìgbà wo ni ẹ̀ ń bọ̀ àgbà tiwa mualim sọ yìí pé mo wí pé nǹkan tí ì máa lọ déédéé fún yín àti pé ẹ̀ṣẹ̀ wọnú ọdún tí ó ń bọ̀ báyìí ni gbogbo àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ wọnú ìjọ yìí wọ́n fèsì yìí pé èyí ni pé lọ́dún yìí orúkọ tí wọ́n ní lọ sọ́dọ̀ Khalifatu Masih kò ní láéláé rí bẹ́ẹ̀ báyìí ni oníkálukú àwọn tí wọ́n wà níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe èjì sílẹ̀ báyìí nígbà tí wọ́n fẹ́ máa lọ wọ́n sọ pé Mualim Saib ẹ wá kọ májẹ̀mú ti ọdún tí ó ń bọ̀ náà ní àsìkò yìí báyìí òun ni wọ́n ṣe fi májẹ̀mú ti ọdún tí ó ń bọ̀ fún wákù jadid náà lélẹ̀ ní àsìkò ọ̀hún báyìí ni Ọlọ́run bá ń fún àwọn tí wọ́n ṣẹ̀ ń wọnú ìjọ náà ní ìgbàgbọ́ tí ó sì jẹ́ kí ìgbàgbọ́ wọn lékè Amir Gambia kọ wípé jọ̀mọ́ kan wà láti North Bank ní agbègbè North Bank tí ti Dutabalu ó ní Ahmadi kan láti ibẹ̀ tí ó ń jẹ́ Jalo Saib bàbá bàbá wọn bàbá wọn kì í ṣe Ahmadi àwọn sì ní olórí oko wọ́n wà nínú àárẹ̀ ní àsìkò ọ̀hún tí ó sì jẹ́ kí Ahmadi yìí tí ó jẹ́ ọmọ wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ètò gbogbo ṣe ètò gbogbo ìgbèríko wọn wọ́n pe ní ọjọ́ kan òun ni àwọn ẹ̀ka NGO kan tí wọ́n jẹ́ ti àwọn mùsùlùmí kan wọ́n ṣe àbẹ̀wò sí sí ìgbèríko wọn tí wọ́n sọ pé àwọn yóò ṣe àránṣe fún àwọn mùsùlùmí bẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún dílásì wọ́n tẹ̀síwájú wípé wọ́n tún pè mí lórí aago wípé a ti gbọ́ nípa yín wípé ẹni rere ni ẹ jẹ́ a sì fẹ́ láti ṣe àránṣe fún yín pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n dílásì ṣùgbọ́n ṣòro tó kàn wá ń bẹ̀ ni pé Ahmad ní bí ẹ bá fi ìjọ yìí sílẹ̀ bí ẹ bá fi jẹ ìsílẹ̀ ẹ rí owó ìgbà báyìí ni jalo saif dáhùn lóyìn pé mi ò nílò owó yín nítorí pé nǹkan tí a kọ́ nínú jẹ̀mọ́ yìí ni pé ọlọ́run bá ti tó fún ẹrúsìn rẹ̀ ọlọ́run bá ti tó fún àwọn ènìyàn tirẹ̀ àti pé èmi fúnra mi lọ́dọọdún ni mò ń ṣe ìjùsílẹ̀ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún níláṣẹ ìgbà tí ó ń gbọ́ yìí ó jọ ń lójú wípé èyí ṣe tí ẹ̀ ń ṣe ìjùsílẹ̀ tó tó báyìí fún jàmáà nígbà tẹ̀yìn fúnra yín tí ẹ jẹ́ aláìní wọ́n dáhùn wípé bó bá jẹ́ pé ẹ mọ́rú ayọ̀ àti ìbùkún tí ó ń bẹ ní tí ó ń bẹ fún mi láti ọ̀dọ̀ ọlọ́run ọba ni lórí èyí ẹ̀yin fúnra yín náà ẹ wọ inú ìjọ Imam Mahdi alayhi salatu salam eléyìí ni ipò ìgbàgbọ́ tí ọlọ́run bá ń fi sí ọkàn àwọn ènìyàn tí wọ́n wà ní ilẹ̀ tí ó jìnnà rere lẹ́yìn ìgbà tí wọ́n bá ti polongo wípé àwọn nígbàgbọ́ nínú ọmọ ọ̀dọ̀ rere ọmọ ọ̀dọ̀ òdodo òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí ìgbàgbọ́ wọn sì ń tẹ̀síwájú láti máa lékè síwájú sí i àmì láti kóńgó ṣe ṣàṣà kan wípé ní àsìkò ìrun jímọ̀ òun ni wọ́n pe ìtòyè fún àwọn ènìyàn lórí ìjùsílẹ̀ ti waqf jadid ní ọjọ́ ìkan náà ni nurudeen saheed tí wọ́n jẹ́ ọlọ́pàá wọ́n pe mualim saheed wọ́n sọ pé mo ti ń kó àwọn owó kọ̀ọ̀kan jọ fún àsìkò àìbámọ̀ ṣùgbọ́n ìpè tó yẹ tí mualim tí murabi ṣe ní òní màá fẹ́ fi owó sílẹ̀ fún wakfu jadid ní àsìkò yìí wọ́n ṣe ìjùsílẹ̀ ọ̀kẹ́ mẹ́wàá lé ní ẹgbàárùn owó frank owó franc eléyìí jẹ́ owó ńlá nínú ìjì sílẹ̀ láti ọ̀dọ̀ wọn eléyìí sì jẹ́ àpẹẹrẹ irú ìfẹ́ tí àwọn ènìyàn ní fún àti ṣe ìjì sílẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba mbalig láti Macedonia kọ yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ahmadi tí wọ́n wà níbí báyìí jẹ́ aláìní. ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n kópa nínú ìjì arákùnrin Ahmadi kan nù wọn tí ó jẹ́ Faisal Saib wọ́n ṣe bayat ní Germany ní ọdún 1995 wọ́n yìí sì ṣe ìrìnàjò ní àwọn orílẹ̀ káàkiri kó tó di pé wọ́n darí sí Macedonia ní ìpilẹ̀ṣẹ̀ wọn ò kọ́kọ́ ní ìbáṣepọ̀ wọn ò ní ìró wọn ò dọ́dọ̀ jẹ́ mọ́ fúngbà pípẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n tún ní ìbáṣepọ̀ ńgbà tí ó yá ní ọdún yìí tí ó lọ wọ́n ní àǹfààní láti lọ́jọ́ bíi méjì sí mẹ́ta ní ilé ètò ẹ̀sìn jẹ̀mọ́ báyìí ni wọ́n ti sọ fún wọn nípa àwọn ètò ẹ̀dáwó nínú jẹ̀mọ́ wọ́n yóò sọ fún wọn nípa ìjìsílẹ̀ chanda bákan náà tàrí jadid àti wákù jadid wọ́n sọ yìí pé ọjọ́ mẹ́wàá sí méjìlá lẹ́yìn èyí ó ní mo lọ pàdé wọn nígbà náà wọ́n sì wáá ṣe ìjìsílẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá dínárì ti Macedonia eléyìí jẹ́ owó ńlá lẹ́yìn ọ̀dọ̀ tiwọn bó tilẹ̀ jẹ́ pé euro mẹ́tàlélọ́gọ́ta péré ni arákùnrin yìí jẹ́ ẹni tí kò níṣẹ́ lọ́wọ́ lásìkò náà tí mo sì kò ní wọ́n jẹ́ ẹni tí ò níṣẹ́ fún ìgbà pípẹ́ tí mo sọ fún yín pé mo mọ bí ipò yín ṣe rí ẹ̀yin náà sì ní láti bọ ara yín àti àwọn ẹbí yín torí náà ẹ fi díẹ̀ ẹ fi owó ìsọdọ̀ torí pé owó yìí pọ̀ nínú òdiwọ̀n ti dinar Macedonia síbẹ̀ náà wọ́n takú yí pé kí wọ́n gba eléyìí fún ìjùsílẹ̀ wákùjẹ́ dídà wọn àtàwọn ẹbí àwọn pọ́lọ́hún ní ṣókí àwọn ẹni yìí ni wọ́n ń ṣe ìjùsílẹ̀ lódodo àwọn owó táwọn fúnra wọn nílò wọ́n fi ń ṣe ìjùsílẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba actas mọ̀sí mọ́ọ́d alẹ́ sàlátà sàlám sọ wípé kò ṣeé ṣe fún yín kò ṣeé ṣe kí ẹ nífẹ̀ẹ́ ohun ọ̀rọ̀ kí ẹ sì tún nífẹ̀ẹ́ ọlọ́run ọba pẹ̀lú ìfẹ́yọ̀kan nínú méjèèjì ni ẹ lè ní ìfẹ́yọ̀kan ṣoṣo ni ẹ lè ní nítorí náà olóríire ni ẹni tí ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba nìkan ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba tí ó wá ṣe ìjùsílẹ̀ ohun ìní rẹ̀ lójú ọ̀nà ọlọ́run mo mọ àmọ̀dájú pé ohun ìní rẹ̀ yóò rí ìbùkún lékè ti ará yòókù nítorí pé owó ò ní wá fúnra rẹ̀ bí ó ṣe pé pẹ̀lú ìyọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́run ọba ni torí náà ẹnikẹ́ni tí ó bá fi òdiwọ̀n nínú owó tirẹ̀ sílẹ̀ fún ní ojú ọ̀nà ọlọ́run ọba yóò gba ìbùkún rẹ̀ báyìí ló fi jẹ́ pé àwọn Ahmadi tí wọ́n kópa nínú ìjì sílẹ̀ àwọn náà wọ́n ní ẹ̀rí sí òdodo ọ̀rọ̀ yìí wípé ohun gbogbo tí Hadrat Masih Maud salatu wasalam sọ òdodo ní í ṣe kí Ọlọ́run bá tẹ̀síwájú láti máa ṣe àgbéga fún ipò ìjì sílẹ̀ àwọn ẹni tí wọ́n ń ṣe ìjì sílẹ̀ yìí àwọn tí wọ́n sì wà nínú ìrọ̀rùn kí tó jẹ́ pé ìjì wọn ìpele ìjì wọn ò tí ì lékè kí ọlọ́run bá jẹ́ kí wọ́n gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ratmọ̀ sí Maud alayhi salatu wasalam eléyìí tí wọ́n sọ yìí pé mò ń sọ fún yín léraléra yìí pé ọlọ́run ọba ò nílò ìfarajìn yín bí tí wò ó mọ bí ó ṣe pé ojúlélẹ̀ rẹ̀ ni ó jẹ́ pé ó ń fún yín ní àǹfààní láti ṣe ìjùsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n bá ń ṣe àwọn ènìyàn tí wọ́n bá ń ṣahun ó ṣe kókó kí wọ́n ronú lórí ọ̀rọ̀ yìí kí ọlọ́run bá ṣe nírọ̀rùn fún àwọn tí wọ́n jẹ́ òmọ̀ràn náà àwọn jẹ̀mọ́ náà láti gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí lẹ́yìn èyí máa mẹ́nuba àwọn ohun òǹkà tí ó wọlé nínú wákìfù jadid ọdún tí ó kọjá lọ pẹ̀lú ojúlé ọlọ́run ọba ọdún karùndínní àádọ́rin ti wákìfù jadid ni ó pin ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá tí ọdún tuntun sì ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní àwọn owó tí wọ́n wọlé lápapọ̀ látọ̀dọ̀ ọmọ jẹ̀mọ́ ó jẹ́ mílíọ̀nù méjìlá lé ní ọ̀kẹ́ mẹ́wàá sí mílíọ̀nù méjìlá ó lé ní ọ̀kẹ́ mẹ́wàá àti ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú gbogbo bí nǹkan ṣe bí nǹkan ṣe lọ́kọ́ bó ṣe lọ́kọ́rọ́ tó síbẹ̀ náà àlékún tí ó wá ó jẹ́ ọ̀kẹ́ mi ó jẹ́ ọ̀kẹ́ mẹ́rìndínlógójì ó lé ní ẹgbàárin ní ọdún yìí káàkiri àgbáńlá ayé german uk ni ó lékè lẹ́yìn wọn ipò kejì ní Canada lẹ́yìn náà Germany nípele kẹta wọ́n ti bọ́ sípò kẹta báyìí lẹ́yìn náà America nípò kẹrin lẹ́yìn náà India nípò karùn-ún lẹ́yìn náà Australia nípò kẹfà orílẹ̀ kan láti àárín gbùngbùn ìlà oòrùn ayé ló wà nípò keje lẹ́yìn náà ipò kẹjọ Indonesia ipò kẹsàn-án orílẹ̀ kan láti àárín gbùngbùn ìlà oòrùn ayé ipò kẹwàá sì ní Belgium nínú ohun àkójọ owó tó wọlé amẹ́ríkà ní ó lékè lẹ́yìn náà switzerland ipò kejì uk ipò kẹta australia ipò kẹrin canada ipò karùn-ún nínú àwọn jẹ̀mọ́ láti ilẹ̀ áfíríkà àwọn orílẹ̀ tí wọ́n lékè ipò kínní ní Ghana ipò kejì ní Mauritius ipò kẹta ní Nàìjíríà ipò kẹrin ní Burkina Faso ipò karùn-ún ní Tanzania ipò kẹfà ní Liberia ipò keje ní Gambia ipò kẹjọ Uganda ipò kẹsàn-án Sierra Leone ipò kẹwàá Benin. ní ọdún yìí àwọn ènìyàn ọ̀kẹ́ mẹ́tàlá àti ẹgbẹ̀rún kan ni wọ́n lé kún ní inú ìjùsílẹ̀ ní ọdún yìí eléyìí tí ó jẹ́ kí òǹkà àwọn tí wọ́n kópa wọ́n jẹ́ mílíọ̀nù kan àbọ̀ wọ́n lé ní ẹgbẹ̀rún mẹ́fà nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n ṣe ìgbìyànjú jùlọ ní ọdún yìí àwọn náà ni Uganda nípò kíní lẹ́yìn náà Guinea Bissau lẹ́yìn náà Cameroon lẹ́yìn náà Congo Brazzaville lẹ́yìn náà Niger lẹ́yìn náà Congo Kinshasa lẹ́yìn náà Bangladesh àwọn lórílẹ̀-èdè tí ó tọ́ láti mẹ́nubà nínú àwọn owó tí ó ń wọlé jamaat tí mẹ́wàá tí ó lékè jù ní UK àwọn ni Farnham ipò kínní Wasapak ipò kejì Walsall ìkẹta Islamabad ìkẹrin Gillingham ìkarùn-ún South Chim ìkẹfà Aldershot South ìkeje Bedford ìkẹjọ Chim ìkẹsàn-án Hull ipò kẹwàá ní àwọn ilẹ̀ ní àwọn ẹ̀ka káàkiri bẹ́tù fòtò ipò kínní Islamabad ipò kejì mọ́ṣáláṣí Fazal mosque ipò kẹta Midland ipò kẹrin bẹ́tù rìsàn ipò karùn-ún ní ẹ̀ka ti Daftar Atfal àwọn orílẹ̀ àwọn ẹ̀ka tí ń lékè jù ní Edashot ipò kínní lẹ́yìn náà Islamabad lẹ́yìn náà Warsaw lẹ́yìn náà Fulham lẹ́yìn náà Roehampton lẹ́yìn náà Ewell lẹ́yìn náà Odeshot North lẹ́yìn náà mitcham park lẹ́yìn náà borden lẹ́yìn náà sachin lẹ́yìn náà battle for two nínú àwọn jama kéréje kéréje àwọn márùn tí wọ́n lékè ní Spain Valley Kegley Northwest Northampton àti Swansea àti Swansea ní àwọn orílẹ̀ Canada àwọn jama tí wọ́n lékè ní Volga nípò kínní. Vancouver tẹ̀lé wọn lẹ́yìn náà Calgary lẹ́yìn náà Peace Village lẹ́yìn náà Toronto lẹ́yìn náà Brampton West àwọn jàmáà ńláńlá ní Canada mẹ́wàá tí wọ́n lékè àwọn tí wọ́n wà ní ìṣáájú tamẹ́nubà níṣáájú àwọn ẹ̀mọ́rọ̀ ni níbà àwọn jàmáà Milton West ipò kínní Hadika Ahmad ipò kejì Milton East ipò kẹta Winnipeg ipò kẹrin Saskatoon Baitul Rahmat ipò karùn Durham West ipò kẹfà Ottawa West Ottawa West ipò keje Innisfail ipò kẹjọ Regina abbotsford ipò kẹwàá lọ́jọ́nà ní ipò kẹsàn-án abbotsford ní ipò kẹwàá láti ẹ̀ka àwọn atfa vogan ní ipò kìíní lẹ́yìn náà peace village lẹ́yìn náà toronto west lẹ́yìn náà calgary lẹ́yìn náà brampton east ní àwọn jẹ̀mọ́ mẹ́wọ́ àwọn jẹ̀mọ́ márùn tí ń lékè ní daftar atfa àwọn tí ṣáájú ní emirat àwọn jẹ̀mọ́ báyìí àwọn ní audrey st catherine hadika ahmad in bradford east. àwọn ìmárà márùn tí ó ń lékè ní Germany àwọn ni Hamburg ipò kìíní Frankfurt ipò kejì Wiesbaden ipò kẹta Glasgow àti Maastricht àwọn jàmáà mẹ́wàá tí ó ń lékè ní Rodemark Rodogau Mainz Betrosheed Neuss Florisheim Nida Mehdiabad Fredberg Fredberg àti Koblenz ní ẹ̀ka àwọn àtúfà àwọn mano tí lékè ní Hessen Mitte Hessen Southwest Hamburg Taunus àti West Baden àwọn jẹ̀mọ́ mẹ́wàá tí wọ́n lékè ní ní Maryland lẹ́yìn North Virginia lẹ́yìn Los Angeles Detroit Silicon Valley lẹ́yìn Boston Austin Oshkosh Rochester lẹ́yìn Phoenix àwọn ṣe eh, atfag jẹ̀mọ́ mewa tẹ́lẹ̀kì ní South Virginia North Virginia Maryland, Seattle, Orlando, Austin, Silicon Valley, Oshkosh, Portland, Zion. àwọn jẹ́mọ̀ mẹ́ta tí wọ́n lékè ní Pakistan tó ń ti bí ọrọ̀ ajé òṣè máa lọ déédéé tó ní Pakistan síbẹ̀ náà nínú owó ọwọ́lẹ̀ ọ̀dọ̀ wọn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú tí ó ń sì lékè tí a bá fowó wọn ṣe òdiwọ̀n ti pound ó ti jájú lẹ́yìn pátápátá. Pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n ṣe ìgbìyànjú àwọn Jamaat tí wọ́n lékè ọ̀ní Lahore lẹ́yìn náà, Rọ́bà lẹ́yìn náà, Karachi ní àwọn dílà Islamabad ni ó lékè lẹ́yìn náà Sialkot lẹ́yìn náà Faisalabad, Gujarat, Gujranwala, Sargoda, Umarkot, Multan, Mirpur Khas, Dera Ghazi Khan. Nínú àwọn àgbàwọlé lákòópọ̀ àwọn Jamaat mẹ́wàá tí wọ́n lékè ni ìlú Islamabad Defence Lahore Township Lahore Dadisiku Lahore Model Town Lahore Alama Iqbal Town Lahore Rawalpindi Azizabad Karachi Samanabad Lahore àti Mughal-pura Lahore àwọn jama mẹ́wàá mẹ́ta tí wọ́n lékè ní daftara twelve ní Lahore ipò kìíní lẹ́yìn náà Rọ́bùà lẹ́yìn náà Karachi ní daftara ní ti àwọn dila àwọn tí wọ́n lékè ní islamabad lẹ́yìn náà siakot lẹ́yìn náà faisalabad lẹ́yìn náà saguda lẹ́yìn náà umarkot lẹ́yìn náà naruwa nakana saib jelum lẹ́yìn náà kweta àwọn jẹ̀mọ́ kéréje kéréje tí àwọn náà ní ìlọsíwájú kìí ṣe àwọn ìlú àwọn ilẹ̀ kéréje àwọn ńláńlá náà ń bẹnu wọn gujanwala goshan goshani jami karachi sara karachi rawalpindi kant betel fazal battle fazal faisalabad karim nagar faisalabad sakot town Peshawar Sagoda Akara ní àwọn orílẹ̀ mẹ́wàá tí wọ́n lékè ní India ní Kerala Tamil Nadu Karnataka Jammu Kashmir Telangana Odish, Odisha Punjab West Bengal Maharashtra àti Delhi ní àwọn ti Jammu àwọn ní Coimbatore Hyderabad Kodian Kerala Patapiriam Bangalore Melapalayam Calcutta Calicut àti kerrang àwọn jọ̀mọ́ mẹ́wàá láti Australia tí wọ́n lékè ní Castle Hill Melbourne Long Warning, Marsden Park Logan East lẹ́yìn náà Melbourne Berwick Berwick Penrith Perth Adelaide South Melbourne Clyde àti Adelaide West nínú àwọn german lala àwọn tí castle hill melbourne longonin Madsen park melbourne berwick logan east penrith perth adelaide south adelaide west melbourne clyde Latia, ọ̀dọ̀ àwọn àtúfà melbourne longonin lẹ́yìn logan east penrith perth castle hill. Melbourne, Clyde, Adelaide South, Melbourne, Berwick, Mount Druitt, náà Melbourne West. Kí Ọlọ́run bá tẹ̀síwájú láti máa ṣe ìbùkún fún àwọn tí wọ́n kópa nínú ọ̀rọ̀ àti àwọn ìrandíran wọn. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر